ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe o ẹ jẹ́ ká mọ̀ kí ni mo sọ fún yín ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe ṣe ti gbọ́ fàwásìlà fàwásì ètí dè ókè ó máa rò pé owó lè mọ agbolé láǹdọ fún kò sí wàhálà bẹ́ẹ̀ sì fẹ́mi ìsọ̀nù ìṣúwẹ̀ sọ pé kó má wà mọ́ mm, kó má bọ̀dọ̀ ìṣúná kọ̀ mẹ́gẹ́ ẹgbẹ̀mí ṣé bẹ́ẹ̀ òtítí wọ̀ fẹ́ lò lélẹ̀ Fortivido Oh, tí ò ṣe Fẹ́mi hashtag eh, ok go home àpèlógì àpèlógì burúkú ni wọn I say go home máa lọ ẹ lè bá tèmi jẹ́ gbogbo káyà máa tayé ni mo lò pọ̀ tí mo fọ̀ dàbí kọ́ńtrátì ìgbà ṣìgídò ẹ wá fẹ́ bàjẹ́ fún mi àǹtí wá ẹ eh, tell me one, one, why did you wear bra ma ó fẹ́ bá dẹ̀bìrì lọ́wọ́ ìṣọba ní ṣìgìdó gbalẹ̀ lọ ṣúgà mm. oh, mi ìfẹ́ gbọ́ ó fẹ́ ọ̀ṣà yẹn I don't understand no bra ṣé mo bra oh go and wear it now ẹ kò ẹ lè bá tèmi jẹ́ kò possible mm. torí ẹlẹ́nu bàjẹ́ kùbánà ṣì pèsè yẹn màmá bẹ́ẹ̀ ó lè ní mọ́ sí òun bẹ́ẹ̀ yẹn jẹ́ ń dára ìsọlùra ṣèbí ah èmi ti wọ̀ yẹn ní ìkejì olúwa ò ṣàánú fún mi wọ kú ṣé bó straight lọ́tà fún mi ìṣá ẹ ṣé kọ́ ṣé ti kọ́ photographer photographer káà náà post content ká post content ìwọ́n ti ẹ̀ ṣorí kú láyé tí bá ti signal sí ẹ báyìí ẹ̀wọ̀n ni kókó tó bá fi ẹ̀wọ̀n eléegun síbẹ̀ tiẹ̀ báyìí ẹ̀wọ̀n ni tí ṣe bí láti ṣe ọmọ bá padà sí báyìí náírà lémi lè padà lọ́sẹ̀ kébí máa pa mí wọn ọ̀gẹ̀kú ní jẹ́ náà gbogbo wọn ò ní jẹ́ ń bẹ̀. mo bá ti fẹ́ gba ìgbé àjẹ kú láyè kó mo mọ̀ pé mi máa wà ní section bad and bougie tí màá máa ṣe are you fine are you Gucci are you okay is everything good mo dẹ̀ mọ̀ pé mi ò mi ò okay báyìí kú láyè kó kún àmọ́ problem nàìjíríà kò kó tó bá ṣe ń pín souvenir my dear tó o bá gba báàgì yìí kó kún tó o mọ̀ pé mi lè gbé tó o bá ti gba báàgì yìí kó kún tó bá dẹ̀ ti kú bàtà lóbi sínú búùtù wú bàtà gbé wa ah, ṣòtúbọ̀. ṣé mo tẹ ìsọyìn dáadáa ṣá ṣé mo tẹ and please english ni english ni kẹ́ máa sọ throughout ìwọ ya sọ pé i am I'm on my way. Ah, wrong number mo mú bọ̀ kò sí wàhálà ẹ ṣá ṣé mo give kí ni mo give ó sọ pé yes èmi ni yes fọ̀ṣẹ̀ pẹ̀tẹ́ orí àwọn tó ní ẹ ti bàjẹ́ ṣé góòdù yìí kò wọ́n pé kínní ni àbí ok alright alright olúwa ṣeun ṣìbídò eléyìí ọ̀ṣẹ̀ tàbí kò bẹ́ẹ̀ di ṣìbídò ni tó bá ti ń ṣàwó tí mo ti ń jó ìwọ́n ti ẹ sásábẹ́ aṣọ mi nítorí mo ṣe wọlé tó bá ti ń ná owó lójú agbo ìwọ kàn sá sẹ́bi tó mo ṣe mú kí pé bá pò mọ́ṣẹ́ bẹ̀yẹn tó po kéré ni kàn sá sábẹ́ aṣọ fún mi so Mama, fi abẹ́dá yẹn kó báyìí ìjọ kí n bàjẹ́ fún ṣìbídò ṣìbídò ṣìbídò màmá fi abẹ́dá yìí kà kó máa kó àlẹ́ parí ṣìbídò tọ́ kébi máa pa wá ń lé o ṣé bone straight lélẹ́yìí ṣá dead bones eléyìí ti rise again eléyìí ò ní o ó a máa lò bẹ́ẹ̀ ni ọlọ́jà agọkọ̀ mú wálé.